لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم إني إتوتي الأستاذ ابن الإسلام أبو صفية سعد الإمام ساروني الأثري tí wọ́n máa bá wa sòkọ́ rẹ̀ ní orí ìkànnì Royal FM 95.1 ẹ máa bá wa ká lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم إذا الشمس كبرت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سحرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالكنس الجواب الكنس والليل إذا عسعت والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بظنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد àǹkí gbogbo àmà yàtà ń bọ̀rọ̀ ní pé assalamu alaikum rahmatullahi ta'ala barakatu arpẹ́ fún ọlọ́run ọba ẹ̀yìn ọlọ́run ọba àti ọlá rẹ̀ ìdímọ̀ sí fún anna muhammad sallallahu alaihi wa sallam fi ilmẹ́lẹ̀ ilẹ̀ àlẹ́ àìndẹ̀ mẹ́láìka yẹn bí i tó ga lọ́dà mẹ́láìka kọlu bá ní muhammad àṣẹ́kù bá kuma bá wọn kuma bá wọn kuma bá wọn tábì tábì'in àti gbogbo àwọn anna muhammad sallallahu alaihi wa sallam tó fi jọjọ alkiyama ní ọdún yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba subhanahu wa ta'ala sórígẹ̀ ètò alhanifiya tó samaha èyí tí ẹrú ọlọ́run ọba kan tí wọ́n sì nígbàwọ̀ rẹ̀ wọ́n ní bàbá wọn alhaji sọ́ọ́lì ọmọ yáhíyá dansáríà kí ọlọ́run ọba ní pẹ̀lú alákọ̀ọ́bá kẹwọn àti àti orílẹ̀ ọ̀dọ́rọ̀ bá tẹ̀síwì ni a ti àmà tẹ̀síwájú nínú lónìí nínú suratul Furqan àìsè bẹ̀rẹ̀ afárá rẹ̀ lónìí àbẹ̀lọ́wọ̀n bá sọ́nà tààlà kó jẹ́ àtọ̀náwà àmín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نظيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا الله أبارك ولا oni tabaraka alladhi nazzala al-furqana ala abadihi liyakuna lil'alamina nadhira ọlọ́ni tabaraka títóbi òun ọlọ́ọba ọlọ́ọba fún ààrẹ oyin ààrẹ ó lo ìròyìn gíga tí ń bẹ̀rẹ̀ ààrẹ ó fi yin ààrẹ oní títóbi èmi ọlọ́ọba gbígbangbé èmi ọlọ́ọba الذي نزل الفرقان على عبده أبطص الفرقان هنا القرآن الكريم نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا أبطص القرآن كالي أول ما كلمة نزل أتي أنزل القرآن الكريم يبكرون أبو بركي tó sọ̀kalẹ̀ ó sọ̀hun kalẹ̀ ní díẹ̀díẹ̀ díẹ̀ kò sọ̀kalẹ̀ ní jumlatan wahidatan ní odidi bó ṣe sọ̀kalẹ̀ bó ṣe sọ àtàwọ́rá kalẹ̀ fún ànábì wa Musa bó ṣe sọ Injil kalẹ̀ fún ànábì wa Isa sọ Zaburu kalẹ̀ fún ànábì Dawudu alayhi wasalam ọlọ́run ló jẹ́ wọ́n tẹ́ pé ọ sọ̀kalẹ̀ ọ sọ̀kalẹ̀ ní díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ alẹ́ abẹ́dí fún ẹrù rẹ̀ tó pé kí ni àwọn tí wọ́n wọ́n àwọn máa ń wá lódìdí ni so ipò ìyàtọ̀ tí ń bẹ láàrin táwọn kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn tí wọ́n ti wá síwájú tọ́nà fún àwọn ànábì ọlọ́run bá tó wá síwájú yẹn pẹ̀lú tani Muhammad sallallahu alaihi wasallam ìtàwé náà ni pé òun wá lódìdí Al-Qur'an tiẹ̀ òun sọ̀kalẹ̀ ní díẹ̀díẹ̀ díẹ̀ bùkátà àwọn ènìyàn sí ló jẹ́ pé ń gbà mímì ní alkọ́ánì gan tọ́lọ̀ sọ pé nà zálà pé à ń sọ kalẹ̀ kó ba lè máa bá àwọn àsìkò kan mu kó ba lè máa mú kó ba lè máa bá àwọn ìgbà kankan mu so ló jẹ́ pé ẹ máa rí àwọn asbábù nùzúl nǹkan fà á tí alkọ́ánì karim tó fi sọ kalẹ̀ ẹ ń gbà mí ni so bí o pé ìṣẹ̀lẹ̀ kòránì ń sọ̀kalẹ̀ lọ́wọ́n ló lo tẹ̀nzílù fún pé tẹ̀nzílù yá pé n ti ń sọ̀kalẹ̀ ni so n ti ń sọ̀kalẹ̀ ni ní dèédé bí nǹkan bá ìṣẹ̀lẹ̀ bá ti ń ṣẹlẹ̀ àti dèédé bùkátà àwọn ènìyàn ọlọ́run تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ليكون للعالمين نذيرا ọlọ́ni nítorí owó lọ́wọ́ alladhi nazzala al-furqan ọba tó sọ al-furqan kẹ́kẹ́ al-furqan orí al-Qur'an al-Karim tó pé kí ni ó máa ń ṣe òpin ìyà láàrin irọ́ àtòdodo irọ́ àtòdodo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tí wọ́n lè jọ kó papọ̀ sójú kan kan máa jẹ́ kan irọ́ wò pé kí ni Al-Qur'an Karim kọ́ sí kọ́lọ́sọ̀ ń parẹ́ ẹ wá fẹ́ lo òfin yẹn á rí pé kí ni ọ̀rọ̀ sì kí ni ọ̀rọ̀ ìyànjú kéréré eléyìí ọlọ́run fi sàn òsì kí ni nínú àwọn mọ̀jísà tí ń bẹ́rẹ̀ Al-Qur'an Karim yẹn nípa máa rí àwọn àwọn Yahudi tó bá ń fa kankan àwọn jíì tó bá ń fa kankan wọ́n padà máa wọ́n bá padà wò pé kí ni yẹn ń bẹnu tíra wọn bí kò mọ̀ dáwọ́ bò tó ọlọ́run sì kí ni ọlọ́run ti sọ ṣùgbọ́n ìrajọ máa yé wọn pé a ah, ah, ṣe bí ń bẹ nínú síra yín náà ọlọ́run bàbá ikọ̀ láti sọ kalẹ̀ fún ìdánilọ́bì náà so ìsìn ń bẹ nínú kọ́lá àwọn sọ̀rọ̀ mi ti kà àwọn àlùmọ̀ mi so ń bẹ nínú síra yín so gbogbo àwọn dáwọ́ bò tí ń jò dodo ni yára di tó yóò di tó wà fojú hàn pé a ah, àlùmọ̀ sikini wọ́n ni. so ọlọ́run bàbá ikọ̀ lá ó pe àkọ́rán ní alfurqan ẹgbẹ́ àgbàgbà wípé a ní sọ́ọ̀tà ń kà sọ́tò fọ̀kàn síra tó fẹ́ sàlàyé tó fẹ́ sí òpin ìyà láàrin ìwọ́ àti òdodo. bákan náà ni nípa tanzil nípa nízọ̀ kan tọ́rọ ọlọ́run pé dazala alfurqan ọlọ́run ló ń sọ alfurqan kalẹ̀ ara rẹ̀ náà nígbà mi àwọn ìdájọ́ mi ní ọmọ áyà mi ọmọ sọ̀kalẹ̀ ní áyà sọ̀kalẹ̀ kalẹ̀ ní áyà sí áyà àbí kẹ́kẹ́ fa ìgbìmọ̀ kẹfẹ́ wọ́n lọ́tọ̀ alábọ̀sí sọ wọ́n ni walqur'an nazala munajjaman mufarraqan mufassalan ó máa ń sọ̀kalẹ̀ ní dẹ́dẹ̀díẹ̀ dẹ́dẹ̀díẹ̀ mufarraqan so ní so ẹ mọ̀ wá ní dẹ́dẹ̀díẹ̀ dẹ́dẹ̀díẹ̀ so wọ̀ wá papọ̀ lẹ́ẹ̀kan náà ní dẹ̀dẹ̀ bí nǹkan bá ṣe ń lọ mufasalan ó tún wá wá ń dèdè ní tẹ́pá asòpin ya rẹ̀ afàlàyé rẹ̀ asàlàyé tó yéye kéke ayatun ba'da ayatin ní àwọn àyà bá rẹ̀ àyà lẹ́yìn àwọn àyà mi àyà mi ọwà tọ̀ báyà àwọn bá wá lónìí báyìí àyà mi tẹ̀kẹ̀ ni àyà mi tún wá nígbà míì náà gbogbo ẹ̀ kódà nígbà mi ayé ọ̀sọ̀ kan ní èdè tí bá ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ láyé tó ahkaman ba'da ahkam bákan yóò jẹ́ àwọn ìdájọ́ ba'da ahkam lẹ́yìn àwọn ìdájọ́ mi tọ́lọ́run ni mo ti sọ àwọn ìdájọ́ kan lọ báyìí pé báyìí nìkan ṣe báyìí nìkan ṣe tó bá tún wáyá àti tó bóyá eléyìí nìkan tó máa ṣe báyìí abẹ́ tó fẹ́lẹ́ yìí náà kún èyí tẹ̀ ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. arúgbó lẹ́yìn nínú àwọn ètò tọ́lọ́run wà lẹ́kọ́lá tó fi pe Al-Qur'an bámi yọ́ ma sọ̀kalẹ̀ síkì ní wàsúrọ̀m báàdà súwọ́r so yọ́ ma sọ̀kalẹ̀ ní súrọ̀ lẹ́yìn àwọn súra so wàhábà aṣaddu wa ablag wa aṣaddu àkìná bí man ń zìlà ilé so eléyìí ni yóò jẹ́ pé kalẹ̀ tí wọ́n bá sọ àyà wọn kalẹ̀ fún yóò lè gbọ́ yé yóò lè ronú sí torí tó ń sọ kalẹ̀ fún kìí sí pé nǹkan kan tán sọ kalẹ̀ lẹ́ẹ̀kan gbì tí ó wà di pé yóò kó susu báyà yóò kó rojú báyà eléyìí nínú àwọn hikma tọ́lọ̀ fi pẹ̀lú àní tẹ̀ ń zi lè ní pé mo fẹ́ sọ̀kalẹ̀ tọ́lọ̀ pé nígbà tí wọ́n ń sọ̀kalẹ̀ ẹ máa rí ṣe kíni ẹ máa rí ha díẹ̀díẹ̀ ló jẹ́ pé àwọn sọ́ọ́bà ní Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní àwọn máa ń ka Al-Qur'an Karim lọ́dọ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam àwọn máa ń gbà ní àyà kan bẹ̀rẹ̀ nígbà bí àyà mẹ́wàá wọ́n àgbà báwọn wọ́n á lọ sí dẹ̀rásà rẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì kíni wọ́n sọ́ọ́dì rẹ̀ wọ́n jòkó tí wọ́n wọlé ẹyọkọ̀ọ̀kan ẹyọkọ̀ọ̀kan wọ́n mọ ìtumọ̀ rẹ̀ so wọ́n mọ̀ ìtumọ̀ rẹ̀ lápapọ̀ yóò àwọn ọ̀rọ̀ ọmọ màsàn wọ́n pé táyà kan bá ti lè sọ̀kalẹ̀ níbì kan wọ́n mọ ibi tó fi sọ̀kalẹ̀ òun sì mọ ń torí tó fi sọ̀kalẹ̀ kódà ẹni tó wá torí rẹ̀ fi sọ̀kalẹ̀ gan òun mọ̀ pé ẹni báyìí ni so lẹ́yìn ló fọ́ tó pé àkùnrin fi ń jẹ́ tenzil ọlọ́ni تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ọlọ́ni títóbi wọn ọlọ́wọ́ alẹ́dí iná zẹ́lẹ̀ fúrukọ́n ọba tó sọ alukurani kalẹ̀ ní dẹ́ẹ̀dẹ̀ díẹ̀ alẹ́ abẹ́dí fún ẹrú rẹ̀ onáni anna muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run pé ànábì ní abdi sí ẹrú rẹ̀ tó kíni nínú àwọn manzila ipò tó tóbi tó ga jù onáni kéèyàn máa jẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala so ọlọ́run wá ṣe ìbọ́fà ó ṣàfi ti ìpé ẹrú ni sọ́dọ̀ ara rẹ̀ tí ó mọ̀ jẹ́ ìdọ́fàtán tẹ̀sírìfìyà so ìṣàfitì tàpọ́nlé ìṣàfitì ti yìí tó wọ́n wà kẹ́ra tó bá fẹ́ràn kankan tó bá jẹ́ pé nǹkan ẹ̀sẹ̀ tó bá bàbá lọ́dọ̀ rẹ̀ ọlọ́run wà kẹ́ra yóò ṣàfitì kí ní ẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ kó fi ní tẹ́sí pé ọlọ́run tàn níbi ní ala abdihi afáwà imam kasir rahimahu allah ta'ala wọ́n wà qawluhu ala abdihi ay hadhihi sifa ay hadhihi sifatun hadhihi sifatu madhin hadhihi sifatu madhin sẹ́rí ìròyìn yìí ìròyìn ẹ̀yìn ni wàsánà àti ìsànyìn rere lánàá àbọ́fàwú ila ubudiyyatihi tó pé ọlọ́run bá wà nìkẹ́lọ́ ó sàfitì rẹ̀ síbi ìjọsìn rẹ̀ pé ẹni pé muhammadu ẹni tí máa ń sáàfù mi ni ilé ìní ọ̀pọ̀lọpọ̀ ọmọ nípa ẹrú ẹrú ẹrú tó ń sọ pé ẹrú ẹrú tó ń pé servant ẹni tó máa ń sáàfù ọlọ́run ọba rẹ̀ ẹrú tí máa ń segin ni tí máa ń sin ọba rẹ̀ tí máa ń jọ́sìn fún ọba rẹ̀ tó pọ̀ àti Muhammad sallallahu alaihi wasallam tá a bá ń sọ̀rọ̀ nípa pé kéèyàn ní al-ubudiyyah at-tamma ìjẹ́ ẹrú ní pé ìjẹ́ni tí ó máa ṣe àwọn iṣẹ́ ìjọsìn fún ọba rẹ̀ anábì ní ọ̀gá àkọ́kọ́ mẹ́ kò sí ẹni tó tó níbi ní níbi àlọ́bọ̀díyà ọlọ́run wá pè ní abẹ́dẹ̀ sí ẹrù mi ọlọ́run ní tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil-alamina nadhira liyakuna lil-alamina nadhira ọlọ́run ní àṣebẹ́ àwọn àna Muhammad níṣẹ́ aṣọ al kalẹ̀ fún ọ ليكون للعالمين نذيرا ليكون للعالمين نذيرا kò lè máa jẹ́ fún gbogbo àgbáńlá ayé nàbí olùkìlọ̀ níbi ìyàwó ọlọ́run ọba àfẹ́ kí àwọ ọlọ́run bá kọ́ jẹ àwọn èèyàn torí ìyà náà rẹ̀ ní àwa gbé wa nàbí jìde rahmatan lil alamin nàbí wọn wá sí wọn wọn nàbí wọn agbẹ́ òjìde ní olùfúnyàn ní òòdùn nípa àlùjànnà tó ẹ múra ṣiṣẹ́ tẹ́sí rí àlùjànnà ní ọlọ́run ọba bákan náà ní nàbí wọn a ṣe wọ́n ní olùkìlọ̀ fáwọn ènìyàn yí pé nǹkan àwọn yìí tẹ́ bá fi lẹ́bẹ̀ẹ́ sí ní ṣe nǹkan báyìí tó tẹ́ bá jáwọ́ ń bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí ìnáwó àwọn bá ti sọ yín pé ẹ̀bọ̀dọ̀ dé bẹ́ẹ̀ ní pé ń tẹ́lọ̀ kan bẹ́ẹ̀ àbámọ̀lẹ́ kan bẹ́ẹ̀ ó yẹ kẹ́ báyìí èmi ọlọ́run bá pàdé ń bẹ́ẹ̀ ẹ̀rú ní sùn ọmọdé àwọn àyè nípa ẹlòmíín ní sìn kọ bá rẹ kankan kò sì ní ọ̀sà kankan kò láàrẹ kankan sí ń yọ̀ ni bí ń kẹgbẹ́ òfin ọlọ́run ọba ní ààwẹ̀ tẹ́pẹ́ ó ti wá síwájú gbogbo àwọn tó ti lọ síwájú náà àwọn anábì ọlọ́run ọba gbogbo náà ni wọ́n ní bá ti máa ń pé ààwẹ̀ wá sí kí ni o ó ń yàtọ̀ síra wa ààwẹ̀ wa pẹ̀lú tí wọn kò jọra wọn tó tó kìíní àwọn ní táwọn bá fẹ́ sínú láwọn anábì ọlọ́run tó ti lọ tó àwọn ní wọ́n máa ń sọ wọ́n máa ń wo wàlásẹ̀ mẹ́jọ anábì ìlọ Mùsá wọ́n máa ń gbà tí ó di pé báyìí wọ́n máa retí kí ìyàwó kọ́ yọ lójú àmọ́ àwẹ́ tí wá ní àwọ́ tẹ̀gbùgbà tó wọ́n bá ti ń wọ gẹ́lẹ́ ẹ̀yàn lámàsínú lámàsínú so ilé àwọn ìyàtọ̀ tó wà ní àárín àwẹ́ wa ìjẹ́sàárì so kí ni wọ́n mú pé òfin ọ̀tọ́lọ́wọ́n sọ́wọ́ níbi ọlọ́run ọba síwájú ọlọ́run pàwọn aláṣẹ kan gbà rẹ̀ kò kọ́ wáyé pé ẹnìkan wá gbọ́ òfin ọlọ́run ọba yẹn ọ̀wá kàkún tánà bí sọ pé àṣìṣàwẹ̀ lọ́mọ ẹ̀ ìbẹ̀wọ́ lọ́wọ́ ọba yẹn lọ́wọ́ fẹ́ kárí lára gbígba àwẹ̀ yẹn so ó tún wá sọ ní ìfẹ́ pé wà á ń tẹnu ayọ̀ pé wà á ń tasumu khayrun lakum in kuntum ta'lamun ọlọ́run ní kẹgbà wà á ń tasumu khayrun lakum in kuntum ta'lamun ọlọ́run ní kẹgbà Ramadana náà khayrun lakum olóore fún yín in kuntum ta'lamun tẹ̀wá ó sì ṣàlàyé wa pé òwe bẹ́ńbẹ́ kéèyàn wá léyìn òun èèyàn wá kété kún sí àṣẹ gbà wẹ̀ ẹ̀rì pé kúrin báwọn ẹni òun ń béèrè kíni ń béèrè ìyà lẹ́yìn ìgbà tí kìlọ́ sí kìlọ́ tí kìlọ́ bá ti wà. تلقي ولن تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا ọlọ́ni alẹ́bí ìlàwò mìkú sàmáwá ti wọ́l out ọlọ́ni wọn bá òun ló ní ìkápá sánmà gbogbo àwọn sánmà yányá sánmà méjèèje ọlọ́ni ọwọ́ òun ló wà ìdarí rẹ̀ ọwọ́ òun ló wà kójò máa rọ̀ ń bẹ́ẹ̀ ó tó sì dúró ọlọ́run lọ́run ṣe kíni òun lòun ní gbogbo ètò ẹ̀ kóhun máa nà láti bẹ̀ kó sùpá sì máa yọ gbogbo tí ń bẹ nínú àwọn ọlá rẹ̀ ìkápá rẹ̀ ọlọ́run owó òun ọlọ́ọ̀bá lọ́wọ́ alẹ́bí ilẹ̀ umilku samawa ti wọ́n ọ̀run ọba tó pé òun náà ni ó ní ìkápá àwọn sámà wàlọ́ọ̀bí alẹ́bí ilẹ̀ umilku samawa ti wọ́n ọ̀run alẹ́bí ilẹ̀ umilku samawa ti wọ́n ọ̀run ọba tó pé òun ló ní ìkápá àwọn sámà wàláwùdí àtìlẹ́lẹ̀ wàláwùdí àtìlẹ́lẹ̀ wàlámù yẹ tẹ̀kìrì wàládán wàlámù yẹ kúláwù sharikun fil mulk وخلق كل شيء وخلق كل شيء فقدره تقديرا ọlọ́ni wàlámi tẹ́kì wọ́lá dáa òun náà bá bá tó ń bóun ṣe tó nì nínú ọlá àwọn tó ń kọ́ntró sánmà àti lẹ́lẹ̀ ọlọ́ni wàlámi tẹ́kì wọ́lá ọlọ́ni mú ẹni kankan ìní pé bọ̀wá ni wáyà nìkan yóò wọ́n máa jọmọ̀ mi lò wọ́n yẹ tẹ̀kí bọ̀wá làdá ọlọ́ni wà lámì ẹ̀kọ́ la ó ṣẹ̀rí ikun filimọ́lìkì ọlọ́ni pé bákan náà tó wá ní wọ́n lámì ẹ̀kọ́ la ó ṣẹ̀rí ikun ọlọ́ni ní ọlọ́run ọba ìtún wá ní ẹnìkan tó máa jẹ́ ṣẹ̀rí tó máa jẹ́ bí orogún tó máa ń sọ̀rọ̀ nípa ìtẹ̀kọ́ bọ̀wọ́làdì ìmú ọmọ ọlọ́run ọba ó ní kíní tó ń pè ní àsọmọdíyà tàbí nǹkan bí sọ́wà kúrò Allahu ahad Allahu samad ìjí ọlọ́run ọba tó pé àsọmọdíyà pé gbogbo èèyàn ní máa ń ronú kan ọlọ́run ọba gbogbo èèyàn máa bèèrè nǹkan lọ́wọ́ rẹ̀ pé ọlọ́run bá afẹ́kọ́ fún nǹkan báyìí afẹ́ nǹkan báyìí afẹ́ nǹkan báyìí ẹ tó bá ti wá rí báwọn tó pé gbogbo èèyàn ní tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ wọ́n ọmọ ọmọ ní ọmọ ọmọ kó ojó bá ní ọmọ èèyàn a máa kó sí ni a máa kó ojú bá ni bákan náà ni ọmọ a máa jẹ́ kéèyàn gbà mí yípa ah! àbíké máa tuntun máa tuntun nǹkan mi dàwó pé ń mm, mm, bá ìbí bẹ́sẹ̀ tẹ́tẹ́ra méjì kí n ṣe báyìí tó àkùsùmọ̀dé yọ ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀ ní ń dá lóhùn tó bá yẹ sí pé ọmọ wa tó wá lọ kún ó mì pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà táwọn èèyàn ní bùkátà sí yóò mọ̀ sí kìnnì yóò máa fẹ́ máa sí kìnnì yóò ó lè sí tó pé láwọn ọmọ rẹ̀ náà tó bá pẹ́ tó wá mú ìyàwó kun ìdáyà mi tó wà lánàá tẹ́kí wọ́lá dán àyà mi tó pé kò sí kíni kò ní sọ́híbà kò ní ìyàwó tó tó báyìí pé ìyàwó máa ń bẹ tó máa ń bẹ àwọn èèyàn gan wọn a máa ṣe kíni o wọn máa ń kó àìwójú báyà níbi ìṣètò tí wọn bẹ ṣe ẹgbẹ́ ah, kan ó ṣe kíni kan débi kan tó ó yẹ pé àbí nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn lẹ́kùnrin lè jáde lásìkò yìí tó ah, sọmọdé yọ ọlọ́run ọba ló fi pa onímọ̀ pé nínú sọmọdé yọ ọlọ́run ọba pé ọba yẹn kan lójú kó bá yín ò ní di kí ọjọ́ sí pé wá lóun fẹ́ mọ́ ọmọ àwọn fẹ́ níyàwó tó ní pé ọlọ́ni alẹ́bí ilẹ̀hù múlùkù sàmáwá wọ́n láwùn alẹ́bí ilẹ̀hù múlùkù sàmáwá wọ́n láwùn ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا وقدره تقديرا فقال òun ọlọ́wọ́ bá òun mẹ́lì kankan níkìní òun mẹ́lì kankan ní ọmọ òun mẹ́lì kankan ní orogún a fi àyíkalẹ̀ fún àwọn tó wáyé bá a dá sí ètò so kápẹ̀ sí orí 081 08 50 1371 lẹ́ẹ̀kan sí 081 08 501371 ọlọ́ni alẹ́bí ilẹ̀wú mulku samawati wal ard ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا ọlọ́ni wọn lọ́wọ́ bá òun mú ẹnìkankan ní ọmọ òun lẹ́nìkankan tí ń jẹ́ ogún pẹ̀lú wọn lọ́wọ́ bá wọ́n yá tẹ́kì wọ́làdá ọmọ́ni kankan ní ọmọ tó wé sí pé ọlọ́run ọba balẹ̀kọ́lá nígbà tó ń sọ nínú sọ́tù Maryam lọ ní takadu samawatu yatafattarna nígbà tí sánmà tí sánmà ọlọ́run yẹ ìgbà tó ta'ala takadu samawati tafattarna sánmà ó sì bẹ̀rẹ̀ sí gíní ó sì bẹ̀rẹ̀ ó fẹ̀ lè yálẹ̀ kaná ọlọ́ni takadu samawati tafattarna ọlọ́ni sánmà bàtọ́ gbọ́ pé wọ́n ní ọlọ́ọ̀bọ̀ òbímà ó ní ó sì gíní ó fẹ̀ lè yá tafattarna minhu wa tanshaqqu al-ard ọlọ́ni ìbákaná ilẹ̀lẹ̀ so ilẹ̀lẹ̀ sí gíní ó sì fọ́pẹ́ ó fẹ̀ lè sí gíní ó fẹ̀ lè fọ́pẹ́ وتكر الجبال بكراني إلى لا ونا سكني وبسني فوق حدا ني فوق تكني كلفا تكني أن بيبولون بوالك ولا سكني يكون بما بيبولون بوالك ولا سبحانه وتعالى ọlọ́run ni أولي ń ولا دا، máa ní wọ́lá dáa tó pé kí ni wọ́n sọ pé ọlọ́run bá so ọkọjá pẹpẹ aláfẹ mú ọmọ àbí afẹ yẹn nìkan ní ọ̀rẹ́ ayò àbí afẹ mẹnìkan pé èmi fẹ́ dá mo fẹ́ ṣiṣẹ́ àbí ìwọ wa bá mú fáàtì yìí lọ́wọ́ ìpele yìí bá ń dì í mú nǹkan kan gbọ́dọ̀ sí mo bá ń wò jẹ́mi náà wá mẹ́lẹ̀ lọ́wọ́ so ìyàwó náà mẹ́lẹ̀ lọ́wọ́ kò yẹ ọmọ ọba lè kí ọkọjá eléyìí àtọ́wọ́ bẹ́ẹ̀ bá dá sétò kápẹ́ sí zero eight one oh eight five zero one three seven one. ọlọ́ni alẹ́dí ìlàwù mẹ́kù sàmáwá àti wọ́lọ́ọ̀bù ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء pípọ́ ọlọ́run bá ní pé wọ́lámẹ́ tẹ́kì ìbọ̀lá dẹ́wọ́n lọ́mẹ́ kúláwù ṣẹ́rí ọlọ́run ò mú orogún tó bá ń sọ̀rọ̀ nípa ṣẹ̀rí kù tó bá ń parí sọ̀rọ̀ nípa ṣẹ̀rí àfẹ́kẹ́ yẹn flash ọlọ́run bá fẹ́ pé lákùntọ̀ ọlọ́run tó fẹ́ ṣẹ̀rí أنني ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المدلين عبدا ọlọ́ni máa ṣàtòhún kọlọ́kọ́ sàmáwà àti wọ́lọ́dún ọlọ́ni nígbà tí mo fẹ́ dásọ máa máa ṣàtòhún insha Allah subhanahu wa tó bá níwàlá àmà ní ọ̀sẹ̀ tí ń bọ̀ àmà tẹ̀síwájú àmìlọ́wọ̀n bá subhanahu wa ta'ala òdùnmọ̀ táwí iná kọ́ tí à ń wẹ̀ tí à ń bọ̀ ẹwọ́ ọlọ́run tó ṣe rí ọ̀bọ̀ wíbọ̀wọ̀ yìí ó ní bàbá wọn aláàjì sọ́lid ọmọ yáyá dáńsáyà kí ọlọ́run bàdìkẹ́lá ọba kẹwàá àti gbogbo òkú mùsùlùmí lápapọ̀ àti gbogbo òkú mùsùlùmí lápapọ̀ amẹ́lọ́wọ́ sọ́nà táwọn oníwọ̀n tàbí kọ́ gbà ní ìbàdàn fún wa àwọn fẹ́ pè sí abẹ́ fún ìbéèrè àbí ọ̀kan ká pè sí ìṣó eight one four four six eight two zero nine five lẹ́ẹ̀kan sí ìṣó eight one four four six eight two zero nine five ọmọ wa ti ń bá sọ̀rọ̀ látàwọ̀ òun náà ni ibn al-islam abu sofiya saad alimam sawmi an ka pe assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh وإذا الموءودة سئلت بأيها ẹjọ́ ẹ má bínú síra ní sáfíìsì jẹnẹrétọ̀ wà tẹ́lẹ̀ ní káàkiri ohun gan ni wọ́n ṣètò